الله أكبر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 وعلى آله وصحابه أهل البررة المؤدبين لأسرتهم والتابعين لأثرهم إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́hun. alhamdulilayi. ọba tí ń sìn wá tá a lá ń sìn hmm. ọba tí ó kó ìníranran ìdẹ̀ra fún wa àwọn ìdẹ̀ra tó wá kó fún wa yìí ó ṣe wọ́n ní irinṣẹ́ dáadáa fún wa ó ṣe wọ́n ní àánú fún wa ó ṣe wọ́n ní onírànlọ́wọ́ wa tẹmọ̀pẹ́ ni ó níyàwó ìrànlọ́wọ́ ni ẹni ọlọ́kọ yóò rí ìrànlọ́wọ́ tí ó máa rí lára rẹ̀ bákan náà lẹni tó bímọ òun náà máa rí àánú látara àwọn ọmọ yóò máa rí ìkẹ́ látara àwọn ọmọ ọba tó fi kíní yìí ṣe wá lọ́sọ̀ọ́ ó yọ Awwaw látara baba ńlá Adam kó máa jẹ́ olùbánajú rẹ̀ olùkẹ́ olùrèé olùtọ́jú ẹ̀ olùfi lọ́kànbalẹ̀ bàbá wo ọ̀pọ̀lọpọ̀ lé bọ́lọ̀ ti ṣe náà nù ni. bí ọkùnrin mi bá ń bá wàhálà bọ̀ láti ta tọba ti délé báyìí la ilaha illallah ẹ̀mí rẹ̀ ó sì balẹ̀ bàbá alámayín ṣé gbogbo wàhálà tẹ ń rò náà nù ni ọ̀dà ṣé nǹkan báyìí ni ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ báyìí ẹ jẹun ná ẹ ná wa ni kó yé ìran kan nínú ìran kẹlà ń wò yìí bí wọ́n ti jẹ́ kẹ́ yìí bẹ́ẹ̀ ni wọ́n lè jẹ́ àdánwò fún wa latus aluna yawma idhin ani naim Allah ní gbogbo ń tá a fi kẹ́yìn yìí gbogbo tá a fi rọ̀ yín lọ́rùn yìí tí wọ́n ń tọ́jú yín tí wọ́n ń mójútó yín yìí bàbá àdìjọ́ gbẹ̀ndẹ̀ kìámà á padà bí yín o kí ni ojúṣe tiyín náà tẹ́yìn náà ṣe lérí wọn bẹ́ẹ̀ bá mójútó wọn tẹ́ẹ̀ bá wá mójútó wọn ibi wàhálà wa wà gan-an ni ní agbẹ́rin wa lónìí inṣáàlá lérí amóhùnmáwòrán yìí kó tó di pé a máa lọ àti gbogbo ẹ̀yọ́ ọmọ ìyàwó ní Islam ìpè ẹkùsẹ́ olóore ẹkùsẹ́ ládàá ọlọ́mọsá gbà á lẹ́sìn fún wa kó gbà ní ìbáàdà fún wa kọ́mọ́dà alùwọ́láyà torí pé káwo ó ṣe é ní tiwa bọ́lọ̀ ń bá lòun ọ̀fẹ́ kọ̀sẹ́ni tí ó mu àmọ́ ọba tó gbà lọ́wọ́ àwọn ẹni ìṣáájú tí ọ̀dà lù wọ́n láyà tọ́wọ́ ayọ́nu sí wọn afaani sọmọ ridọ ani abi bekirin wa ani umarin. sọmọ ridọ ani abi bekirin wa ani umarin. wa ani aliyin wa ani usimana zolkirami. wa ani aliyin wa ani usimana zolkirami. سعيد سعد سعيد زبير طلحة وأبي زبير طلحة وأبي عبيدة وابن عوف عاشر لعاشرة عبيدة وابن عوف عاشر لعاشرة àwọn ẹni ìṣáájú ni àwọn sàhábà mẹ́wàá yìí ani àbí ibi kiri ń. Ah. ani àbí ibi ah, kiri. àwọn tá a wí yìí rọ̀díyọ̀ lọ́hùn ánihun wọ́rọ̀dù ánihun ah, ọlọ́run ní ìtẹ́ ẹ ṣe mo àbíṣètè mo fara mọ́. àbí bèkèrè wà ní wà ní àlíyé. wà ní àlíyé wà ní òsínmáàdà bèlèkèrè mi. àkókò àwọn yìí náà wọ́n mójútó ńlọ́rọ̀ ni wọ́n mójútó ni ọlọ́run wa ni eré ànábì dùn wọ́n nú àfàìkúlà ìwà àlìjánà ọ̀rọ̀ wọn ti yanjú wájú èmi ọlọ́run síbẹ̀síbẹ̀ ẹ̀rù tó ń bà wọ́n èmi pẹ̀lú rẹ tá àwa mójútó nǹkan kan tá a ṣe ń tó yẹ ká ṣe ẹ̀mí wa balẹ̀ pé àmọ́ ọlọ́run kí la ilaha illallah ẹ dákun ká tó máa lọ wọ́lá àwọn tọ́lọ̀ ń yọnu sí yìí ẹnu tá a náà bá ṣe ọlọ́run kọ́ yọnu sí yìí o kọ́lọ̀ wọn gbà ní ìbáàdà kọ́ dà pọ̀ mọ́tàwọn من الأولين وقليل من الآخرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم tìyàn tìyàn tìyàn wọ́n ti bọ́ síwájú àwọn ọlọ́run jáde ní ire. mílẹ̀lá wàlí náà. wọ́n kọ́ ní ìlò mílẹ̀lá àdìrí. ọlọ́run ni ó wá kó àwọn ẹ̀ta hóró kan lẹ́yìn táwọn náà ń bọ̀ wá tíṣẹ́ tiwọn náà jọ tàwọn ẹni ire dáhùnà kọ́sí àwọn ẹni rẹ̀ yìí Allahumma ja'alna minal qilla nínú àwọn díẹ̀ yọlọ́hún àtẹ̀mí àti ọlọ́run mọ́sá kàwákúnnù wọn tá a ti ṣe ámì nísìn àmọ́ ọ̀rọ̀ àdúrà nìkan kọ́ o á hmm. sì sẹ́tọ̀ ni. àwọn ẹni ìṣáájú yìí lára ìyàwó lára ọmọ nítorí lè kéré ibú bá wọn tí wọn béèrè lọ́wọ́ wọn tí wọn ò ní rẹ́sì mú wa wọn yanjú ẹ̀ látàyé. làwọn bá fi ṣàlàyé fún wa pé tọ ọ̀dà bàbá jẹ́ bẹ́ẹ̀ lérí àmúmọ̀rú òràn wa yìí káwa náà ṣàlàyé fún wa pé asiyamu wal usra àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwọn mọ̀lẹ́bí wa ṣé ńgbà táwa bá ti gbà àwẹ̀ táwọn mọ̀lẹ́bí wa ọ̀bá ti ẹ̀ gbà tọ́mọ wa ọ̀gbá tíyàwó wa ọ̀gbá tọ́mọ ọ̀dọ́ wa ọ̀gbá ṣé ó ti tán síbẹ̀ ọlọ́run ní ibi wá ni ah, àwọn anibọba jẹ́ bẹ́ẹ̀ ká ṣàlàyé díẹ̀ ráńpẹ́ fúnra wa àwọn àfáà wa ní Islam ó gbé ojúṣe tó lágbára púpọ̀ tó sì nípọn èyí ni ń pè ní màsí olíyàtò kúbọrọ ìbéèrè ìwádìí tí ó padà wáyé tọ́lọ́wọ́ padà bí èmi àti ẹ lérí àwọn ọmọ tá a bá bí lérí aya tá a bá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì bẹ́ẹ̀ bá gbọ́ yàrá àárín pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ máa gbọ́ pé oúnjẹ sínú òtètè gbangba tó pò fún gbangba náà kan la ilaha illallah ó pò tí ìkọ̀nà ti fi ṣúgà sí ǹdí ọmọ bíjà nù ni oúnjẹ sàárì kí yọ hàn ó ṣe fi kíìpù sínú oúnjẹ ǹdí ọmọ dá wàhálà lẹ́nu ẹ wá béèrè lọ́wọ́ baálé léyìí pé ìyàwó rẹ̀ ò kírun kọ̀yẹn náà fílà kọ gba àwẹ̀ ìjọwádìí ń pa rẹ̀ káwá fìyàwó sẹ́gbẹ́ kan ká tó pa àwọn ọmọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí eh, ó jọ bí eré ni kì í ṣeré o ó jọ bí eré ni kì í ṣeré. ó jọ bí eré ni kì í ṣeré ó jọ bí eré ni kì í ṣeré. ọlọ́wọ́ padà bí wá o latus alunaya ọmọ ìdìn ní nàìm anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi adarajẹ ní bẹ́ẹ̀ bá ṣe dà wọ́n jẹ̀gbà bẹ́ẹ̀ rẹ bá sọnù bí ọ̀sọnù bẹ́ẹ̀ rí wọn kó délé mas'ulun nánú baálé ilé á béèrè lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ó ti fírí wájú ọlọ́run ọlọ́run ó pè é àánú mi lè bá ẹgbẹ́ rẹ̀ àlìjánà lẹ́rù mi lọ́wọ́ kọ́ máa làlìjánà bọ́bá fẹ́ máa làlìjánà tínú rẹ̀ ti ń dùn báyìí sàdédé iná ni ó tún gbọ́ ìpè kan lẹ́yìn pé kìfúhùn ẹ̀dá wa dúró ẹ̀dá wa padà wọ́n ní kéèsì kan wọ́n lẹ́jọ́ kan tí a fẹ́ rò lẹ́yìn innahum mas'ulun a fẹ́ bi wọn láwọn béèrè kan bàbá wa di pé kí náà fà béèrè yìí la ilaha illallah wọ́n wá ní ìyàwó ẹlòmíì ọrọ rẹ̀ já síná ọmọ ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ já síná ọwọ́ fẹ́ máa lọ́nu náà lọ́wọ́ ní àà mo fi bí ìzátì gawajalalik bọ́ ti buhari àtọ́lọ́ mo fi bẹ̀ ọ́ eré ibú yẹn ni ó kó bá mi onílàdìjẹ́nà yìí àà mo tọrọ bẹ́ẹ̀ ibi tí ń bá lọ ni ojú náà máa lọ baálé mi nígbà tí ń bẹ láyé tá à ń jọ ń gbé tá à ń jọ ń jẹ tá à ń mu kò tọ́ mi sójú ọ̀nà ẹ̀sìn kò fọlọ́hàn mi ibi ọtọ́ mi sí nìyí ibẹ̀ làwọn afa ti ṣàlàyé fún wa ń bí ọlágbára dé pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi tọ́ba jáde láì ṣáájú ọkọ rẹ̀ wọ́n lọ́lọ́run ó pé obìnrin nì ẹ dá a dúró síbẹ̀ kọ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. ẹ má ti béèrè kankan lọ́wọ́ rẹ̀ nígbà tọkọ rẹ̀ ó fi dé torí pé ẹni ọ lẹrù nù ni tọ́ba dé láàtò tú ẹrù náà àlá ah, ilaha illallah ah, àṣẹ mi àti ẹ tá àjọkùnrin àjọkùnrin lásán ká mọ̀ pé àmọ́ mọ̀nà màsí òlíyàtọ̀ kubra ẹrù tí ń bẹ tọ́lágbá ń bẹ lérí wa o májẹ̀mú tọ́lágbára ń bẹ lérí wa bàbá wa fẹ́ kó kéré ibú bá wa ọ̀nà wo là á wà á rìn àwẹ̀ lóde yìí táàfin ní rojọ́ lérí àwẹ̀ àwọn ọmọ wa táàfin ní rojọ́ lérí àwọn ìyàwó wa lérí àwẹ̀ tí wọ́n ń gbà á wàá ṣàlàyé fúnra wa níwọ̀nba díẹ̀ àfáà mi Kamaruddin. akaramakumullah sọ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. inú Suratu Shu'ara. kí ni ọlọ́run wí ń bẹ̀ fún anagbọ́ Muhammad. wà á ń dir àṣírata ọ̀kákalẹ̀ àkẹ́rọ̀bì. àyà lọ́mọ bá mi fi sí lẹ́kọ̀ọ̀kan hmm. wà á ń dir àṣírata ọ̀kàlẹ̀ àkẹ́rọ̀bì. wà á ń dir àṣírata ọ̀kàlẹ̀ àkẹ́rọ̀bì pé wà á múrí àhàlákàbí sàláàtì wà sàbírí àléyà. wà á múrú wà á múrú àhàlákàbí sàláàtì wà sàbírí àléyà. Ah, gbogbo àyà yìí ànábì lọ́lọ́run fi dájú kọ àwọn àni ntọ́lọ́run bá fi dájú kọ ànábì gbogbo àwọn àlìhùmọ̀ ànábì la kó sábẹ́ ànábì ngbọ jẹ kọ ọmọlẹ́yìn rẹ̀ ni wa abẹ ah, bá níta ọba ànábì wọlé ọlá tí ọba ànábì wọlé ọlá gbogbo wa là á nawọ́. Mm òfin tọ́ba wa di ànábì ṣé kò dèmi ṣé kò dèwọ́ náà ah wa anzir ashirataka al-aqrabin. wa anzir ashirataka al-aqrabin wa anzir ashirataka al-aqrabin. ọ̀rọ̀ nílẹ̀ ànábì ashirataka ònlọ́mọ rẹ oníyàwó rẹ onímọ̀lẹ́bí rẹ tọ́jẹ́pá bẹ́ẹ̀ rẹ ni wọ́n wà la ilaha nínú àdísì mi ànábì ní ikhwanukum khawalukum ó gba àwọn ọmọ ẹ̀yà yín tẹ́ ń bẹ ni ọjọ́ ọmọ ẹ̀gbọ́n rẹ ọjọ́ ọmọ àbúrò ni khawalukum enírànlọ́wọ́ la ṣe wọ́n fún yín àmọ́ bá a ti ṣe wọ́n lẹ́rìnàlọ́wọ́ ni wọ́n lè jáde náà fún yẹn wájú ọlọ́run. wanzir ashiratakal aqrabin. àwọn àbá wa sàlàyé fún wa pé fahunakal wajibat. nahwa auladina nahwa auladina tá a gbọ́dọ̀ si lérí àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa auladina wa banatina wa azwajina tọ́jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí yìí gbẹ̀yàn ọ̀bá ṣe ó lè kó bá àwẹ̀ wájú ọlọ́run a gbọ́ pé wọ́n ń ọmọ àwẹ̀ kò sí lára rẹ̀ wá wádìí pé bí ti yìí ṣé kò mi ṣé ọmọ mi. èyí tó bá dé wọn bẹ ọ yanjú ẹ èyí tí ọba yé wọn bẹ ọ fi yé wọn. wọ́n fi ràṣí ràtàkàlà kúrò bí iná wọ́n fi ràṣí ràtàkàlà kúrò bí. ọkà àwọn nǹkan ọ̀nà tá a lè gbà tá a fi mójútó àwọn ẹbí wa àṣìyàmú wàlẹ̀ ló dé yìí àwọn mọ̀lẹ́bí wa bó o là á ṣe rìn láàrin méjèèjì téèyàn fi wẹ́ kán téèyàn fi yan kankan la fẹ́ mójútó lónìí gan insha Allah àwa ni ọ̀dà ìwọ́tọ̀ ọba fẹ́ dángájíá tó sì fẹ́ kẹ́sìn járí husnu riayatihim ó mójútó wọn ó ṣàmójútó wọn dáadáa ó máa ṣọ́ wọn lọ́wọ́ ó sì máa ṣọ́ wọn lẹ́sẹ̀ wa tarbiyatihim àárẹ̀ wọn wa nahsuhum ala abwabil khairat gbogbo nǹkan tó jẹ́ nǹkan dáadáa lọ́wọ́ máa ṣàlàyé ẹ̀ fún wọn nínú oṣù àlùbáríkà yìí wàtàwí di hin àhálà fi'lil khairat ọ sì máa tọ́ wọn sérí bí wọn ó ti máa ṣe nǹkan re ọ pèsè wọn kalẹ̀ lérí bẹ́ẹ̀ yẹn ti ṣe dáadáa nítorí pé àwọn ọmọ àtàwọn ìyàwó tí wọ́n ń bẹ lábẹ́ wa yìí eré agbọ́nni ta a bá tọ́ wọn sí ibẹ̀ náà wọ́n gba títọ́ sí ọmọ máa fẹ́ yọ àwọn ọwọ́ kan bàbá ní ọ̀wá gé ìyàwó fẹ́ yọ àwọn ọwọ́ kan bàbá ní ọ̀wá kọ́ọ̀tì ẹ̀ afọ́jọ̀gbọ́n kan ó ní alìbùnú yanṣáù. alìbùnú yanṣáù. alámọ́ kánà wálìdùhù. alámọ́. عليها تنبت الشجر إن العروق عليها تنبت الشجر عليها تنبت الشجر علي بن ينشأ علي بن ينشأ على ما كان والده علي بن ينشأ ولا ما كان والده إن الأروق الشقوق عليها تنبت الشجر إن الأروق عليها تنبت الشجر àfáà níbi ó ti kọ́kọ́ gbé bọ́ bá fẹ́ mójútó wọn ó ní pé ìwà tí wọn náà ń hù ọjọ́ da ẹ̀sìn rẹ ìwọ́gójì ọ̀dà ó sì máa fi hàn wọ́n wọ́n mọ̀ wá kọ́sẹ̀ rẹ̀ lára rẹ kódà bọ̀ tiẹ̀ pé wọ́n pé wọ́n á nígbà tí wọn náà gbàgé wọ́n wà rí bí i ah, tí bàbá àfi gàgé ni agolúnu ni o bàbá fẹ́ lọ kírun o ọmọ sí àwọn dáadáa kan lójú wọn táwọn náà máa kọ́ látara rẹ̀ torí pé bọ́ọ̀bá fura tábẹ̀lẹ̀ kọ́ wa bú àfa bí wọ́n ti máa bá a lọ́nu ni. ali ibùdó yà ń ṣe òun. alámà kàná wà nínú. àfa wàmán yusabi yabawu fama zọlámà ẹni ọba jọ bàbá rẹ̀ bí àwọn ọmọ wa ti jọ wá ní àwòrán ni wá gbìyànjú kí wọ́n jọ nù wà ìwọ náà ìwà tó ń wá ń wù lọ́kọ̀ọ́kọ́ yí ó dáa náà kí wọ́n lè bá nǹkan ṣe ń tọ́ dára àní ìbùnú yóò ń ṣàwọn aláàmọ́ kánà wàlídùú ìnáli òrùka àlẹ́ ìhà tàǹbù tó ń ṣàjẹrù. àfọ̀dọ̀gbọ́n mi ó ní wàyà ń ṣàwù ẹ̀rí náà ṣe alẹ̀ fàtàyánu fínà. wọ̀nyá ṣọ́hún náà ṣì yá. lè fàtàyánu fínà. lè fàtàyánu fínà. àlàmà kánà àwọ̀dàwù àbúhù. àlàmà kánà àwọ̀dàwù àbúhù. a ó ní gbogbo àwọn tí máa dàgbà nì hmm. tẹ́ ẹ̀ máa padà rí i pé ìwé rí ibú ní mẹ́lọ́wọ́ wọn àìkíyèsẹ́sì ní ń bẹ lọ́dọ̀ wọn wọn ò sàdédé ṣe bẹ́ẹ̀ nẹ́ẹ̀ṣìkù àlìfàtàyánù fínà àwọn ọmọ wa àwọn ìyàwó wa ni wọ́n máa dàgbà wọ́n máa lékún ẹ̀rí alámákàna àwòwọ́dàwù àbúhù lérí ọ̀nà tí bàbá wọn àbọ́kọ wọn tí wọ́n bá tọ́ wọn sí. ọ̀dà bọ́bá wa rí bẹ́ẹ̀ ìwà tí wọn náà ń hu ọkọ̀ ìkọjí ọ̀dà tí wọ́n fi lè rí dáadáa kọ́ lára rẹ̀ níbi láti kọ́kọ́ gbé inú ni nǹkan míì kò dìgbà tó o bá sọ fún wọn ntí wọn náà ń ṣe ni àwọn náà wà rí bí ah, bàbá àmọ́ sábà sí báyìí hmm, bàbá máa kírun lásìkò bàbá ìfàwọ̀ ẹ̀ síyé ọkọ mi kò ní sọ fún ìyàwó ẹ̀ pé ṣe nǹkan báyìí fúnra ara ìwà tí ń bá ń wù yìí iná ni àwọn mú obìnrin yìí ni ó fi yàtọ̀ ọ̀rẹ́ wa kan ọlọ́run bá ń ṣàlékún àlàáfíà rẹ̀ kó bá ń ṣàlékún dáadáa rẹ̀. ìyàwó tó fẹ́ kìí ṣe mùsùlùmí alama akulu shahid ọlọ́run sì jẹ́rìí tí ń wí yìí ìmọ̀ wa dùn nínú ọkàn pé ìyàwó mi èmi ń ṣe islam ìyàwó mi ò ṣe islam ọwọ́ wà lérí bẹ́ẹ̀ ìtò pa wọ́n pọ̀ sì ti pa wọ́n pọ̀ ní ìfèsò àlùbáríkà ẹ̀ ńgbà tí ó yá la ilaha illallah fúnra rẹ obìnrin náà ló pọkọ rẹ níjọ́ kan ó ní baálé mi á ó ní mo fẹ́ wẹ̀ ẹ wá kírun fún mi ah, kí ni ọrí tó tá ń bọ̀ sọ̀rọ̀ á ah, ó ní mo rí i pé bí àsìkò òun náà bá tó ìdààmú máa bá yín ẹ èé ní ìfọ̀kànbalẹ̀ kan máa àfi bá kírun yìí tán mo wá rí i pé bàbá kírun náà tán ọkàn yín máa balẹ̀ èmi náà fẹ́ kọ́kàn mi ó máa balẹ̀. la ilaha illallah. wa anzir ashiratakal aqrabin. àwọn àwọn nǹkan tí àwọn àfáà sírò tí wọ́n ní ń bẹ lérí ẹ̀mí àti ẹ lérí ìyàwó àtàwọn ọmọ ọbẹ̀ tóbi mọ́kànlá sí méjìlá. alákọ̀ọ́kọ́ ni ìwọ ọwọ́ rẹ ìmúrasẹ́sìn látọ̀dọ̀ ọwọ́ bàbá tó fẹ́ kọ́ ẹ̀yàn náà wọn lẹni tí ó fún ni lásán tó rún ẹ láwò ìwọ gan ẹ kírun lásìkò àbí kọ ọmọ kì í rárá ẹ dákun sáwọn ọmọ rẹ fẹ́ kí séyàwó rẹ fẹ́ kí kí ni wọn fẹ́ wí fún wọn ìkànnù ẹlẹ́ẹ̀kejì mùtàbà àtòhún lìsíà bí a bá gbàwẹ̀ náà ọmọ wa sọ wọn ṣé wọ́n ń gbàwẹ̀ náà dáadáa torí pé ìwọ la fi ṣe alámòjútó wọn bọ́ọ̀tìmọ́ra wọn ń sẹ́ rọ̀hímì pambomi wá mọ̀fídà lọ́ọ́bomi fún mi tí wọ́n wúlò fún ọ nì bẹ́ẹ̀ náà ni tẹ́sìn wọn bá kù díẹ̀ káàtó á béèrè lọ́wọ́ rẹ lérí wọn ọmọ wa tọpasẹ̀ wọn ọmọ wa jí ó wọn pé ẹni ọba ṣe é dáadáa ha bí ó ti bí ẹ̀tọ́ eh, eh, eh, ṣe fún dáadáa ni ẹni tí ọba wa ṣe é dáadáa ọmọ dẹ́rùbà. tukhawifuhum nbí ọba ti yẹ kọ́ dẹ́rùbà wọn ọ́ dẹ́rùbà wọn alínu fi makani lín wà ṣídà fi makani ṣídà kọ́dà ìmí tọ́ba ta sí àgèrè tọ́ba gba kọ́ ọjà lọ́rẹ́ ọjà lọ́rẹ́ láti fi kọ́ lẹ́kọ̀ọ́. wà á fi àṣíràtàkà àkọ́rọ̀bí. ọmọ sọ àwẹ̀ wọn a ah, ẹnu rẹ̀ à ń ṣe ń dára yìí ó dàbí pé ọtí lásùtì ọtí tó nǹkan kan lá hmm. ọjẹ nǹkan kan ah, wọlé ẹwẹ́nu mi um, ọ̀dà mo ti gbọ́ ọmọ kíyèsí inú àwọn májẹ̀mú tí ń bẹ fún òbí àwọn bàbá lérí àwọn úsúra wa àwọn mọ̀lẹ́bí wa nù ni a ṣe bẹ́ẹ̀ lérí ìyàwó a ṣe bẹ́ẹ̀ lérí ọmọ a ǹjẹ́ ọtí kírun náà mo ti kí wọn ìrí ọgbà tó kí ọ́ la lọ́ọ́ gbàgbé mi kí hmm. ọmọ ojútójú ṣe rẹ nù ni ẹlẹ́kẹta. tadhikirihim bihakikati siyam ọ gbé wọn dòkó ọ wàá kà wọn o dada ni kéèyàn gbà á ààwẹ̀ yìí kí awe ní ń jẹ́ ààwẹ̀ ọ̀jẹ̀ wọn mọ̀ kìí ṣe pé kákà mẹ́nu dúró àjẹun àmú kankan látìgbà tí àlùfájàrí bá ti o ẹ̀ ní ṣòfófó ẹ̀ ìtí jẹ́ àkíkàtú síyàm ọ̀jẹ̀ kún ọ mọ̀. wà á bí àṣírataka àkọ́rọ̀bí. inú ẹgbàá wa kan tagba alátọ́dà bíi Huraira wọn là nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam anabi gùnmùbà níjọ kan fakọ́lá amin ó tún ṣe sáà anabi tó ní amin ó tún ṣe sáà anabi tó ní amin. Mm fàkìlẹ̀ lahu ya Rasulullah àwọn sàhábà tí wọ́n wà mẹ́jọ náà lọ wọ́n ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run èyí ọ̀sẹ̀lẹ̀ rí e ọ̀sẹ̀ báyìí rí ọ̀gẹ̀rì múmbà rí ọwọ́ ni amina lákọ̀ọ́kọ́ àṣìrẹ́ni tí ń bọ́ sọ̀rọ̀ ẹnìkan nu wọ ṣàdúà ó tún ṣe sàá ó tún ní amin ó tún ṣe sàá ó tún ní amin ah kí ló fà á ìrẹ́ ànábì ṣe bẹ́ẹ̀ lásán fama yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa annabi esoro fenu nta ba ni owi ni wi fama yantiqu anil hawa kebi fenu soro wani annabi wa ni be ni e ma ya yin lenu nto sele ni pe jibril lọwa wa ba mi en wa nso awon awon àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà mo ṣe ámì lélẹ́rí ó ní nǹkan àkọ́kọ́ tí jìbìrìlù wí ànábì ó ní jìbìrìlù sọ fún mi pé rugima anfu abdin dakala ramadan falam yukfar lah fakultu amin jìbìrìlù ní gbogbo ẹni tí ń bẹ láyé oṣù ramadan wá lé bá a láyé ó sì jẹ́ mùsùlùmí ó bàlágà ààwẹ̀ jẹ́ dandan fún un tóṣù yìí wá fi jáde kọ̀ wá rí sí olóore kan ṣe ọlọ́run foríjì inú ẹlẹ́sẹ̀ náà ló tún wà tóṣù náà fi parí. oníjìbìrìlù ah, ni ọlọ́run ó fi mú ẹrú náà yóò fi gbolẹ̀ yóò fi mú rẹ̀ dánrin ànábì wa ní amínà ah, ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ hmm, bọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣàbòsí fún. ẹlẹ́ẹ̀kejì oníjìbìrìlù tó sọ fún mi pé rògìmọ̀ àǹfọ̀ abdin adraka walideyihi aw ahadahuma lam yudhiluhu aljanna fakultu amin ẹrúkùnrin ni ẹrúbìnrin ni ìyá àti bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì ọba wọn láyé kéde pé wọ́n ti kú wọn tó bí kéde pé kéègbọ́n tí wọ́n fi jáde láyé kọ wá rí dáadáa ṣe fún wọn kó ti pàṣẹ wọn rálì jẹnà wọ jìbìrìlù ni irú ẹrú bẹ́ẹ̀ Ọlọ́run ó fi mú rẹ̀ gbolẹ̀ ó bá jọ gbẹndàkìá mọ torí pé ó rà ìwọ ọlọ́run lérí àwọn òbí rẹ̀ ọ̀rọ̀ aláre ànábì nítorí ẹ̀ mo fi ṣe amínà ipe ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́kẹta rogima anfọ abdin zokeri tó yín dáwọ́ falamu yusalli aláyà awalamu yusalli aláìka nínú rìwáyà mi ẹrúkùnrin ni ẹrúbìnrin ni wọn wá dá ọkọ rẹ ànábì Muhammad lérí ẹ létí ẹ ìwọ náà sọ pé sallallahu alaihi wasallam wọn náà máa wọnú rugimanu afáàmì kọmọrùdín wọn dáko èmi ànábì létí rẹ ọgbọ muhammad sallallahu alayhi wa sallam wàlàmùyẹkùn wàlàmùyùsọlẹ aláyà kọ wá sàṣàlátù fún mi kìí ṣe kó gbàgbéra ọkàn màmá pé nsì ní sàṣàlátù fún a jìbìrìlù ní irú ẹrú bẹ́ẹ̀ Ọlọ́run kò fi mú rẹ gbóyè ọba àdìjọ gbẹndẹ alikiyama wàkúlùtù amínà wọn wá sí amí وانظر عشيرتك الأقربين irú àwọn ẹ̀kọ́ yìí èèyàn pe àwọn ọmọ kalẹ̀ pé oṣù àlùbáríkà ni o ànábì wí báyìí ipe oṣù yìí tó bá wọlé téèyàn wá sí sí olóore kọ́lọ̀hún ó forí jin ẹrú náà ah, ọlọ́hún ó fi mú rẹ̀ gbolẹ̀ ó jẹ́ wọn ó dá àmọ́ bẹ́ẹ̀ ọlọ́run ìwọ ọlọ́run ọlọ́run má jẹ́ ara alárè lérí àwọn dábà àtàwọn tọ́lọ̀ ń kó sí wa lábẹ́ ká lè máa bá ká má bàa ṣe rí ibú látara wọn ọ̀la amina ọ̀la amina ọ̀la amina la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Allahu ń rí i pé bàbá gbìyànjú àwọn ọmọ rẹ̀ ń ọrụ ìyàwó rẹ̀ sì ń gbààwẹ̀ àwa kọ́ wọn lẹ́ẹ̀kọ́ adabal akil bóòlù èèyàn ṣe jẹ bóòlù èèyàn ṣe mu ẹ̀rí ẹnu ẹ̀kọ́ tá a wọn eke ọmọ míì bẹ́ẹ̀ bá gbóúnjẹ kalẹ̀ yóò wá náwó fẹ́ máa fi bu oúnjẹ pé tó kọjú tó kángun sí ọ nínú oúnjẹ lọ́ọ́ máa bù ń lọ́ọ́ sì múnú ẹran ẹ̀kọ́ ni ẹ̀rí nísìnyí a sì tún máa kọ́ wọn látara jíjẹ múmu yìí adam israf ká má nánà àpà ká má jẹjẹ kújẹ ká má mọ̀ mukumu àti kí ni mùsíbà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtúnjẹ ọmọ yé wọn pé àyà alukurani ní kùlú wáṣírabù wà látó sìrìfù inna Allaha la yuhibbul musrifina. a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmanir rahim. ọlọ́ni kùlú wáṣírabù. kùlú wáṣírabù. wà látó sìrìfù. wà látó sìrìfù. inna Allaha la yuhibbul musrifina. inna Allah la yuhibbul musrifin. ọlọ́ni kúlù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó bá dáa. washrabu. ẹ bá sì fẹ́ mu ẹmu nǹkan tó dẹ ẹ má mú mu kú mu. wala tusrifu. ẹ má jẹ̀jẹ̀ ta sòsòrò. inna Allah la yuhibbul musrifin. ẹ má jẹ ìjẹ bí mo ti rí ni wọ́n jẹ́ ẹ má mọ̀mọ́ bí mo ti rí ni mo mú ẹ má mọ̀mọ́ àpà ẹlòmíì ìrẹsì níwọ̀nba náà ló lè jẹ àwa ni ẹsẹ̀ kó pọ̀ tí èyí ṣe pé pẹ̀lú àníyàn pé àwọn ará àdúgbò wa tí wọn ò bá rí ẹ̀bùn fáwọn náà ń bẹ̀ àṣàṣe ń ṣe pé a lówó lọ́wọ́ a sì lágbára àti lè ra àwa ara àwa ṣe bẹ́ẹ̀ àwọn lọ́ọ̀dà yòókù àwọn lọ́ọ̀dà ṣeré àtàn. kùlù ṣe rà bú wàhálà tó ṣe Inna lọ́la yóò epo lè mú sílè fi. a kọ̀ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ a yẹ ọmọ wa yé wọn pé ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí wọ́n bá ní pàpà kí ni ká dúpẹ́ síbi ṣẹ́rú oúnjẹ dáwárí yìí lóòótọ́ a lè má rẹ̀ ẹran jẹ a lè má rẹ̀ ẹja àwọn kan ń bẹ nísìn àwọn ò tí wọ́n jẹ lálẹ́ yìí nísìn wọn ètí ìrí tí wọ́n fẹ́ fi sínú bẹ́ẹ̀ bá wá jẹ ìwọ̀nba tí wọ́n jẹ ẹ̀wọ̀n ó mú agolo kó wọ̀n rẹ̀ sí kèé ṣe ìwọ̀ nínú ìsìlámù o tọba bá pé ìyàwó tọ́lọ̀ ń fún ọ bùtùlù ni àpàní kọ̀ máa wọ̀n bẹ́ẹ̀ mi ọba rí àlùbọ́sà yóò àlùbọ́sà bí wọn fẹ́ ṣe ni òun pẹ̀lú ìyàwó ẹ̀ náà ni òun pẹ̀lú ọkọ fẹ́ jẹun ń ìdajì oúnjẹ ti jóná yóò wá lọ há dànù sẹ́rí àtàn báwọn aládùúgbò bá wá rí láwọn àti wọn ò róúnjẹ jẹ wọn mọ wá sépèlé wọn pé ah, ọlọ́run níjọ́ dáa fáwọn alámáyín oúnjẹ wọn ṣe lófò báyìí ìwọ ọkùnrin tó o bá ti wá rí bẹ́ẹ̀ ọ wàá sọ kìí ṣe pé tìfì ni wọ́n la náà kí ni fẹ́ ṣeun àyí náà ti tó ọ ṣe pẹ̀lú rẹ̀ náà la fẹ́ jẹun gẹ̀ẹ́sù yìí méjì má ṣe é tán hmm. má ṣe é tán kẹ́sì pọ́n fi ní la obìnrin míì yóò wá kíbò sí á ní ẹgbà wá o wọ́n ń kẹran sínú sásun ni o wọ́n ẹbí wọn tó bá a dé o la ilaha illallah. olóòwò ọṣẹ àbú wàlá tó ṣèrè fún iná lọ la yòóhé bọ́lì mọ́ sí rìn fi. bọ́ ọ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ ọkùnrin tí wò fi ní sọ ọ́ lẹ́nu ọ̀ wá oyé wọn pé rárá ọ̀ sẹ́fẹ̀mí náà mọ̀ra wálé. wọn sì gbowó rẹ̀ lọ́wọ́ ẹnìkan àmọ́ bẹ́yàn bá ń so oúnjẹ lófò báyìí àdánwò tí sábà káyìn rẹ ni pé olúwẹ̀ náà padà tọrọ jẹ káyìn ni ọjẹ́ yìí mo yé wọn Ẹjọ yín tọ́ bàbá àmọ́ pé nítorí ẹ ni abẹ́bá ti wọ́n rẹ̀ sí agolo báyìí ó ti tó wàá jẹ kí àwọn sàhábà nẹ́bùwà Muhammad ẹ̀kọ́ tí ń bẹ lára àwọn tá a rí kọ́ ni pé láyé kùlú àtà yàjú à. wọn ò ní jẹun àfi bí ebi bá ń pa wọn fàyídà ákàlù láàyè ṣùgbọ́rò gbábà ìtòrí tí wọ́n jẹ náà wọn ò tún ní jẹ lájẹ yó wọn wàá pinnu wọn sí mẹ́ta wọn fìdá kan jẹ díẹ̀ wọn fìdá kan mu wọn wàá fìdá kẹta wọn fi ronú nǹkan Ọlọ́run báwọn sàhábà ní Muhammad ti ṣe nu wọn. kulu washrabu wala tusrifu inna Allah. fi. ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀rin nù ni tí òbí bàbá gbọ́dọ̀ kọ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí ọmọ fi kọ́ sí ànábì alánirẹ̀ ànábì ilé la ti kọ́ sọ́ọ́ ròde o kọ́ tó gbé wá síta inú ilé tiẹ̀ náà kọ́kọ́ fọ̀ ọmọ náà sọ̀rọ̀ ọlọ́run fún wọn wàǹdírí àṣírà tẹ́kẹ̀lẹ́ àkàràbí náà. wàǹdírí àṣírà tẹ́kẹ̀lẹ́ àkàràbí. inú ìdánilẹ́kọ̀ọ́ tó fún wọn ẹlẹ́ẹ̀karùn-ún adam al-itala fi tanawul al-iftar was-suhur ọjọ́ yé wọn pé ìsínú tẹ́ fẹ́ jẹ yìí sàárì tẹ́ fẹ́ jẹ yìí ọkọ̀ wọn lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ náà ẹ má jẹ ìjẹ tí ó kó bá làáfíà yín àfààní ìdákẹ̀súrà tọ̀ àmù. ìdáhà kathura ta'am. fanabihuni. fanabihuni. fa innal akila yufsiduhu ta'amu. fa innal akila yufsiduhu ta'amu. abáà ní bọ́njẹ́ mi máa ń pọ̀ ẹ̀fù mi la o ìlà kathura ta'amu mo jẹ yìí tán ìyìn tí ìjẹ ó sin kò tí ì sinlẹ̀ mo tó rí mi àṣẹ tó gbé wá ní ọtún jẹ ẹ. kàṣúrà tó mú fana bí òní. àbá ni ẹ fún mi la ẹ á ṣe ń jẹun bíi káwá yìí oúnjẹ yìí ti pọ̀ jù fàyínàlẹ̀ àkìlà yóò fi dòwò tọ̀ àmú fàyínàlẹ̀ àkìlà yóò fò sí dòwò tọ̀ àmú. àbá ni tí mo fi wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá jẹun púpọ̀ mani akala kẹsíran náàmà kẹsíran bẹ́ẹ̀ bá jẹun gànàkù àfa òun yóò wá sùn gèlètè àbọ̀míyé ó ti jẹun gànàkù yóò wá sùn kíni o yóò sùn gèlètè fama náàmà kẹsíran fatawu khairun kẹsír gbogbo ẹni tó oorun rẹ̀ bá wá pọ̀ jù àsìkò táwọn èèyàn ń ṣe ríire orí oorun náà ló wọ́n wà ẹ̀yin náà máa wo ẹlòmíọ́ jẹun débi pé àfikó bì lálẹ́ náà kó tó lè rọrùn sùn a ní ah, mo bí ṣe ah, nígbà tí mo ti jẹun o mo tó wá rí nǹkan kan tí wọ́n tó ṣe tó náà tó dùn ah, ojú kòkòrò ló sún mi débẹ̀ yóò máa dára rẹ̀ lẹ́bi ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé ṣé bọ́ ọ̀jẹ̀ kan lẹ́ẹ̀kan jẹ́yìn mo sílẹ̀ tọ́jú eléyìí bọ́ bá ti sàárì ní ọjẹ́ yìí ẹlòmíì bá wá fẹ́ sínú bàbá gan ẹ̀wọ̀n oúnjẹ tó ná tòṣèlú tébù onítọ́ lọ bí eríṣi méje yọjẹ yìí yọjẹ yìí yọjẹ yìí yọjẹ yìí bàbá wa jẹ tó ojú kan tó bá jẹ sínú yóò máa wò sùúrù báyìí àfà bí olúndù kò ní lè dìde asámú wa ní hmm. wọn ti ní èso ọ̀ràn yàn asámú tó ní ẹ máa lọ hmm. ẹ máa lọ ẹ máa lọ ó ti yóò kọjá ó ti yóò kọjá àlá ni tọ́bọ̀ wa jẹ́ pé ìdákàánà rọ́bùlì bẹ́ẹ̀tì bitọ́bùlì dọ́ọ̀rì bá ń. ìdá kánà rọ́bùlì bẹ́ẹ̀tì. bitọ́bùlì dọ́ọ̀rì bá ń. bitọ́bùlì dọ́ọ̀rì bá ń. fàṣímọ̀tò alìlì bẹ́ẹ̀tì kó lò wọ́n mọ́rọ́ kí sọ. fàṣímọ̀tò. alìlì bẹ́ẹ̀tì. alìlì bẹ́ẹ̀tì. kó lò wọ́n mọ́rọ́ kí sọ. kó lò wọ́n mọ́rọ́ kí sọ. afáàní bíbá alẹ́ ilé bá ti gbé lù kọ́rùn tí ń lùlù gbẹ̀ngàn baálé ilé bá ti jòkó jẹun rẹ̀gẹ̀rẹ̀ tí ó lè lọ bí kankan mọ́ ọmọ òsè wa làásámú yóò ṣe wá kí mọ́kìlì yóò ṣe kí ìṣá bí wọn náà bá jẹ bàbá etí ayọ náà ní ní òye ń jẹ púpọ̀ ọkọ wọn lẹ́kọ̀ọ́ nù ni ẹlẹ́kẹfà tẹ̀síkìrì ń masakin ọ̀jẹ̀ yí bọ́bá wa rìn la ilaha illallah ọwà mú wọn lẹ́yìn láì ṣe ti yẹ̀yẹ́ àwọn àbí o bá rí i pé ara ni wọ́n tí wọn ò ní ọwà mú wọn ọmọ ọmọ rẹ̀ kan lẹ́yìn àbí ìyàwó rẹ̀ sì mí débi báyìí tẹ bá débẹ̀ tẹ bá wá jáde tán ẹ bàbá kádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o kí ló dé tẹ́mi rò pé yà ń jẹ wá asáwọn kan tó bẹ tí yà ń tó jẹ tójú tiwa lọ. yóò wá mọ̀ pé torí ẹnu wọn tí retí rìn nìkan mọ́ pé ó lé ní o ẹni tí ọba délé tó kọ́ láwọn tára wọn ọ̀yá kò lè mọ ìyà láfíà ọkàn máa wò pé náà alálàáfíà tọ́ọ̀rẹ́ ẹni tí wọ́n ń fọ oúnjẹ lọ rọ́jú lè jẹ rọ́jú mú tí ò lè jẹ ọ wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. wà á ṣe àṣírátàkà àkàràbí. nínú ìdánilẹ́kọ̀ọ́ tó fún àwọn mọ̀lẹ́bí rẹ tó fún ìyàwó tó fún ọmọ ò ní pé tẹ̀dìbìrìhìn tẹ̀dìrìbìhìn aláṣílátì rahimi tẹ̀dìrìbìhìn aláṣílátì rahimi ọ̀jẹ̀ wọn mọ̀ ìwọ̀ tí ń bẹ fún mọ̀lẹ́bí ojúṣe téèyàn ṣe fún mọ̀lẹ́bí ẹni agbárin yìí la haula wala quwwata illa billah béèyàn bá fẹ́ ṣe wáàsí mẹ́wàá lérí ẹ̀yìn ó ṣe é okùn ẹbí àkàkúmọ́ láwùjọ wa lónìí ẹbí rẹ wọlé ìyàwó rẹ ọ̀wá kì í ẹbí rẹ yóò fẹ́ lọ́wọ́ ní ìjọ rí pé ìyàwó rẹ òkè ọmọ yẹn hẹ́n and then what tàbí òkì yín gọ no no no ẹ má dàrá mú ọjẹ́ bẹ́ẹ̀ má débi mọ́ ọ̀dẹ̀ ni ọ̀ yọ gbàdá wá ṣe é fún ìyá tiẹ̀ náà ìyá rẹ̀ ń bọ̀ wá yọ kan ìyá rẹ̀ lábùkù àbí yọ kan bàbá rẹ̀ lábùkù ńjọ kan à á kọ́ wọn nì à kó lọ ṣe kíbọ̀dá mi o gbogbo gbàdá wọn mọ̀ wá bí ni kí ni wọn wá káàkiri tí wọn lè jòkó bẹ́ẹ̀ ni sọ eré ẹ̀ burú ni sẹ́kẹ̀lẹ́ pé nǹkan mi kọlu làákàyè rẹ̀ àwọn tèmi nu àwọn ni wọ́n tọ́ mi gbogbo tí mo jẹ́ lónìí kọ̀sẹ̀ yín wọn bí bàbá ti ṣe nu ẹ̀kọ́ tó ọkọ̀ wọn nu ni òfin ní padà di pé wọ́n padà wá hàn náà lè mọ̀ ẹ̀ rẹ wọn mọ̀ ẹ́ kí bẹ́ẹ̀ bá wọlé wọn mọ̀ wọ́n bí ẹran ni wọn mọ̀ wò wọ́n ń wò ó pé ìsìtàláwé lẹ́yìn jẹ́ ìwọ bàbá ọ̀sì dákẹ́ àbúrò rẹ wọlé ẹ̀gbọ́n rẹ wọlé ọmọ àbúrò rẹ wọlé láwọn tẹ́ jẹ́ mọ̀lẹ́bí rẹ tí wọ́n jẹ́jẹ́ rẹ ọmọ rẹ mọ̀ wọ́n kí àfihàn lọ́ọ́ kí wọn mo ní pọ̀pọ̀ láti ọdún sí hmm, wà lẹ́lẹ́kejì irú ẹ̀kọ́ tí wọ́n ní ìdíríbù wà ní dákà wàdìlúlìwù àlárọ̀ ṣàdín. ìdíríbù wà ní dákà wàdìlúlìwù àlárọ̀ ṣàdín. fàlàtàkùn lọ́wọ́ àti fòlóńgà èrò mọ́hún tálímì. fàlàtàkùn lọ́wọ́ àti fòlóńgà. شكراس فرب شكراس جر من فاتا جر من فاتا فكس على شكراس السهم والقلم فكس على شكراس السهم والقلم أفعل إدريب وليدك إبي أبتن يكون نوم علينا ǹgbọ́ ọ̀bá tí ẹ lè na ìyàwó rẹ̀ ọ̀ wá fi gbólóhùn ọ̀gbàngbólóhùn rọ̀. Mm, ọ sọ kò bá kùn gbé ọ̀rọ̀ fún un a kódà èèyàn fi nǹkan tó ọ̀rọ̀ míì ṣe pé mm, sọ́rẹ́gbọ̀n mi tó wọlé òun kọjọ́ bí nǹkan ti sí lọ́wọ́ rẹ̀ mọ́ lónìí o nígbà báyìí òun ló sanwó iléèwé mi kódà bí ọ̀sán rí ọwọ́ ara sí lọ́rùn ìyàwó wa ní a àbọ̀ wọ́n ṣe nǹkan tó a bọ́ jẹ́ bẹ́ẹ̀ a ó yẹ ká máa o a n tẹ́ bá ní ẹsẹ̀ dáadáa sí wọn o. rẹ àtọmọ rẹ wí yìí láti lè máa fi tọ́ wọn sọ́nà pé bá a ti ṣe sí mọ̀lẹ́bí nìyí o àìfojú kéré mọ̀lẹ́bí o torí péjọ tó bá dé tán ọlẹ má rọmọ ọlẹ má ríyàwó tọ́jẹ́ bá àwọn mọ̀lẹ́bí tó ọfojú péńté wọn yìí àwọn náà wọ́n padà wá sọ lọ́jọ́ tó rẹ̀. wàhùn àti fọlọ́ gẹ́rù mọ́ ọ̀dàlímí ọ̀dẹ̀ mi ni wọ́n sọ fún ìyàwó ẹ̀ pé àṣejù àwọn mọ̀lẹ́bí mi pọ̀ ọ̀gbọ́dọ̀ dọ́dọ̀ wọn mọ́ ọ̀sì ẹni ọba kí ọtọ ọba dáhùn mo lè kọ́ mo lè kọ́ láyà nítorí ẹ̀ ọ̀dẹ̀ ni ọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lọ ń kọ́ ẹ̀kọ́ ń bọ́ bá lò débi tí wọn náà lérò ọ padà wá rẹgírẹ́tì ọ padà wá sàbámọ̀ lérí ẹ̀. ọ̀rùn pàṣẹ kìrásì. yàrá máa ń fà dá. yàrá máa ń fà dá. fàkísì aláṣà kìrásì. fàkísì aláṣà kìrásì. sàmì wálé kọ́lámì. sàmì wálé kọ́lámì. Malebi kan wà rẹnu ọ̀nà yín dé wọ́n wá ń sá wọn ní a ẹ̀gbọ́n wa hmm, èèyàn dáadáa ni àmọ́ ó oh, eléyìí bu obìnrin lọ́fẹ́ àwọn ọmọ rẹ̀ àgbákò làwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ dẹ́nu ọ̀nà ajá ni wọ́n dẹ̀ sí yín a èèyàn ṣe bẹ́ẹ̀ ọ wà kọ wọn lérí ẹ̀kọ́ pé ntí ìwọ tí ń bẹ fún mọ̀lẹ́bí mà lágbára púpọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ ìhánà tí ó fi ìdá ìlmá ìdá ààwẹ̀ ló yìí baálé ilé ran ìyàwó rẹ̀ lọ́wọ́ ni bíyàwó rẹ̀ bá ń po kókó lọwọ ṣé kókó ní pò lọwọ ni ọ dáná lọwọ nù ni ọmọ wa ń sunkún ọ̀ràn lọ́wọ́ bá gbọ́ ọmọ ọmọ àbọ̀mọ síé ọmọ wa kọrin fọmọ àmọ́ láwùjọ wa àwa Yorùbá àṣà burúkú ń bẹ lọ́dọ̀ wa ọmọ gbọ ha yé yé tèmi bá mi ah wọ́n ti gba ṣòkòtò lọwọ ẹ̀ wọ́n ti gbé tòbí lé e lọ́wọ́ o ìdí wọn gbà á ẹ bá ẹbí ẹjọ wà pẹ̀lú ara wọn náà ni bíyàwó rẹ̀ tó o bá rí i pé ń fọmọ lọ́mú lọ́wọ́ ọ wá gbé nǹkan kan ná hmm. tí nǹkan yẹn fẹ́ máa jóná ọ wà lọ ràn lọ́wọ́ wọ́ wà lọ dúró ńbẹ̀ ọmọ bá yí padà àbọ́kùnrin ní ìpàpà ńlá gíní yóò wá máa wo pé ó ní ọmọ bí ó ti ṣera rẹ̀ àǹtúkà kébì kò ń jẹ̀mí ó sáti dọ́gba lágo yóò wá fa akẹ́kọ̀ọ́ rí èèyàn ẹ ṣe bẹ́ẹ̀ mà pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà wọ́n níwọ̀ lérí rẹ̀. àṣírí ìrọ̀tẹ̀ká àkàrà bíi. pé wọ́n ṣe tọ́lọ́hún àwọn àrànlọ́wọ́ tó bá yẹ kí wọn náà wá ṣe fún wọn ràn wọ́n lọ́wọ́ èèyàn báyàwó èèyàn hó sàn wọ́n bá jẹ́ pé nǹkan kan lọ àwọn èso kan ló lọ nu ẹ̀rọ tí fi lọ èso wọ́n kó sí sí lọ bá gbádùn sínú náà ìwọ́n máa bá wọn ṣèyí kọ́ ọmọ pokoko bá a ti ṣe nu. wọ́n sì rún àṣírí àtẹ́kálà. akérò mi dákun kálíbà tètè débi tá a ń lọ nínú tá a tún ṣe tójójúṣe wa lérí àwọn mọ̀lẹ́bí wa tẹ̀síkìrì hìnbíkìyà wálé èsì ìdádìlá ha èèyàn kọ́ èèyàn ni àáfi kọ́ ọmọ ni ẹ̀ǹdẹ́lóru èèyàn náà fìlà bá a sì ti yàn án ni bẹ́ẹ̀ bá sì fẹ́ ráyè dìde lóru iná mo fi ní ọmọ jẹun púpọ̀ lẹ́ẹ̀kan o tọ́ra àjì lóru àyàn náà fílà o hmm. ẹ̀rí nísìn ládá tí sì ń bẹ̀ ń bẹ̀ ọ́jẹ̀ wọn mọ̀ ọ́n máa ń sọ ọmọ Ramadan àwọn àgbàwá mi ni máa ń kọ́ ọmọ Ramadan imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min dhanbihi ẹni ó bá gbààwẹ̀ Ramadan tó tún wá ń dìde lóòrù tí ń tó yan náà fílà tí ò fi gbogbo òru rẹ̀ sùn áà ah, ń tọ̀hún ti ráforíjìn ọ̀ wá fi gbogbo ẹ̀kọ́ yìí ọ̀ fi yé wọn ọ̀ wá tán síbẹ̀ tàlímì hin bí báraka ti sòhóòr baálé ilé yóò jẹ oúnjẹ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ipe ká jẹ sàárì àlùbáríkà mẹ́mẹ́ púpọ̀ ọmọ mi ò ní náà òun wá bi tiẹ́ ìyàwó mi ò ní òun wá bi tiẹ́ láti máa jẹun òun lè gbà kó wọn gbàgbà yìí pé ọ wàá sọ fún pé sunna nabi ni o èyí níbi fitiri bìtámúrin ọyá wúbi àfa mi kọ́mọ́rù dì ìjìlì bí fitiri. ìjìlì bí fitiri. bí tamuri ma ìní ata. bí tamuri náà ma ìní ata. ani rọ̀súlì. ani rọ̀súlì. wàkún mu àkìrán sahara. wàkún mu àkìrán sahara. ọtí ìrìmú dáadáa. wàkún mu àkìrán sahara. wàkún mu àkìrán sahara bambika sọ pé ìjìnlẹ̀ bí fitiri. ìjìnlẹ̀ bí fitiri. bitamuri náà bí ma ìní ata. bitamuri náà bí ma ìní ata. ani rọ̀súlì. ani rọ̀súlì. ani rọ̀súlì. ani rọ̀súlì. wàkún mu àkìrán sahara. wàkún. anabi ní ayára sínú. ẹ̀jẹ̀ bí fi tirin. ọkọ àwọn ìyàwó rẹ̀ ọkọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ bitamuri. bitamuri. ah èso èso ló dáa káfi sínú ọkọ ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ bẹ́ẹ̀. ìní àtà. bàbá wa rẹ̀ so ìfomi sí hmm. ọkọ ìyàwó rẹ̀ ọkọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀. àní rọ́ṣù lè. wà kún mu ń sahara. tètè jẹ sàárì ẹ jẹ sàárì lágo mẹ́ta ẹlòmíì wa ní àsìkò aago márùn yẹn oorun máa dùn so òun ó pìpé oúnjẹ kalẹ̀ ẹni tí ọba jẹ òun ti jẹ tòun méjì má jẹ ọkọ wọn aago náà ń dérí ẹ lọ aláàdì ìyàwó ha àwọn àdúrà téèyàn máa ṣe nínú oṣù àlùbáríkà àwòkọ́ tó hà àwọn àsìkò ní gbígbàdúrà wà ọ́ yé àwọn ìyàwó àtọmọ rẹ̀. wọ́n zira ashiratakal aqrabin. ọ́ tó wá fi yé wọn pé bí ọba tó di rabdana bá mẹ́wàá àkànyìn èèyàn tó gbọdọ̀ jẹ́ ìmọ̀ ìsun èèyàn kó tó lékún ọ́ fi rẹ̀ ọ́ fi rẹ̀. àwọn àfà àwọn á ní gbogbo ń ta àkàkalẹ̀ yìí o sísítẹ́ẹ̀mù tóbi ó lò ó ní làákàyè. kìí pẹ̀lú agídí nígbà míì ọ̀yìn wọn lérí díẹ̀ tí wọ́n bá ṣe ah! olóko ọ̀yá ah! mo ti ẹ̀yìn ọ́ mo gbà fún ọ́ ọ̀ ń tọmọ lọ́wọ́ ìgbà míì nǹkan tínú wọn dùn bí ẹ̀bùn wá fún wọn ah! bàbá èmi náà lè ra fún bẹ́ẹ̀ ni inú tèmi náà dùn ọ ni kò ní jẹ́ gbọ́jọ́ tó bá nìkan bí n bá ń ṣe ìbáàdà náà wọ́n náà máa fi nǹkan àwúrí ó máa fi ṣẹ̀san fún. wọ́n sì ràṣì ìrẹ̀tẹ̀kẹ́lẹ̀ àkọ́rọ̀mí. nínú ìdánilẹ́kọ̀ọ́ ó ní pé ìyá àti bàbá àbí bàbá lérí ìyàwó àtọmọ ẹ̀rí nísìnyí ó lè mú gbogbo àwọn ìyàwó àtọmọ ẹwọ́ ẹ̀jẹ̀ á lọ múra kẹ́ẹ̀tún bí wọ́n ti ń ṣẹ̀sìn ń ah bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ àwẹ̀ yìí ara ojúṣe òbí lérí ọmọ ni àti lérí ìyàwó ẹ̀ lẹ́yìn náà ó ní kí ọkọ ìyàwó kọ́ máa la tí ó kó wàhálà bá ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ lọ́rùn lérí pé ọ̀rọ̀ àwẹ̀ yìí la tukallifuhum ma yaglibuhum fa in kallaftumuhum fa inuhum ọmọ ìyá wa ni wọ́n wọ́n àpẹ́ àlò wọ́n lo ẹrú kí ọkọ ọkọ máa lo àwọn mọ̀lẹ́bí ẹ̀ nílòkulò àròjúṣe rẹ̀ ní nínú àwẹ̀ àlìósírà wà sí àsíyámu àlìósírà nù ni àwẹ̀rẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní kálukú náà ló níwọ̀ wọn ọ a máa lò wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkùnrin míì yóò sọ fún ìyàwó ẹ̀ ní pé wá nkérésì mọ́kànlá mo fẹ́ fi sínú mọ́kànlá oṣù gbọ́dọ̀ mọ́ dọ́gba kágun mẹ́fà àbò tó lù ìyàwó yóò máa wá fèrèsé yóò máa fi ọrùn ṣe wọ́n ní a máa bẹ́ẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ kó tó di pé a ṣe subhana rabbika àwọn àfáà níta hussuhum ala mudarasatil Qur'an ọwọ́ adé oyé wọn pé oṣù yìí la Qur'an sọ̀kalẹ̀ ẹ máa tọ Qur'an púpọ̀ nínú oṣù yìí ìwọ náà jòkó pẹ̀lú wọn ọ̀tọ̀ pẹ̀lú wọn túmọ̀ àwọn àyè kan fún wọn sọ̀rọ̀ ń pa alukurani fún wọn lẹ́yìn ibi jábá ti ń ṣe wá sí ọmú wọn lọ́bẹ̀ wọn ó jòkó àwọn náà gbọ́rọ̀ ọlọ́run ojúṣe ah, àwọn òbí ni lérí àwọn ẹbí wa. àṣírẹ́tẹ̀kàlà àkàràbí. inú ẹgbẹ́ wa tó fẹsẹ̀ múlẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ pé ànábì jọ lọ́rẹ tẹ́lẹ̀ àmọ́ bó bá dinú Ramadan báyìí ànábì tó máa tọrẹ ju tàtẹ̀yìn wa lọ ìwọ náà ọ wàá ṣàlàyé fáwọn ìyàwó rẹ àtọmọ rẹ pé nínú oṣù yìí o oṣù tọrẹ ni. tí ìtọrẹ wa sì gbọdọ pọ̀ ju tàtẹ̀yìnwá lọ ẹ̀rí èyí táwa fi kágbá rẹ̀ lónìí òní mani ihim ani sahari bilẹ́dì ilà tòfíìdù wàlà tàǹfà gbogbo àwọn nǹkan tó bá rí i pé bí a ń bá ń ṣàìsàn lérí rẹ kò ní yóò gba olóore wọn bí ká máa wo fíìmù ìyàwó àtọmọ ọwọ́ adago mẹ́ta sí mẹ́rin márùn tẹ́ẹ̀jẹ̀ sàárì ẹ wá jí wọn wọn tó gbé wọn wá kọlura wọn ìgbà tí wọn ti ń ṣàìsùn lérí tí ò wúlò látàlẹ́ hùn ní wo òbí lọ́ọ́ ti sọ fún wọn pé ẹ wá ẹ lọ sùn ẹ pa tẹlifíṣàn. wà á bí àṣírí àtàkàl àpàràmì. àwọn àbáwá mú ayé ipe ń tà ń fi wí báyìí fún bàbá pé kó ṣe bẹ́ẹ̀ lérí mọ̀lẹ́bí rẹ̀ ó ní pé ọlọ́ni yá ayọ́ lẹ́rí náà àmọ́nù kú àfúnṣakùn wa ìlú wa. ayọ́ lẹ́rí náà àmọ́nù kú àfúnṣakùn wa àlíkùn náà wàkúrò hannásù wàlíhìjára. Bilazun shidadun. Bilazun shidadun. La ya'suna Allah ma amara. La ya'suna Allah ma amarahum. Wa yaf'aluna ma yu'maru. Ayọ̀ Kùránì ní ayọ̀ alladhina amanu àti rí i pé mú mi nílẹ̀ yín. Iṣẹ́ ọwọ́ yín dá. Ẹ ń gbààwẹ̀, ẹ ń kírun, ẹ ń yan náfìlà, ẹ ń ṣètọ́rẹ àánú, ẹ ń pọ́n ẹ̀lẹ́bí ilé, ẹ ń ṣojúṣe yín lọ́yẹ̀kẹ́ ṣe ní sáà ìmánì. náírà. ni kò tán bẹ́ẹ̀ o ẹ̀yin ń ṣe wá ahlikum ẹ wà á gbìyànjú bẹ́yìn ti yáre yìí àwọn alábi yìí náà káwọn náà yáre káwọn náà ò ṣe rire torí pé bí wọn ò bá ṣe rire bọ́bá dídọ́ gbẹ̀ndà ìdí àmà wọn lè kéré ibùba yín wájú àwọn ọlọ́run tẹ́ padà wá dẹni iná papọ̀ àtẹ̀yìn àtàwọn náà mm, àgbo náà ti dé rí ẹ̀ àgbo náà ti dé rí ẹ̀ lásìkò púpọ̀ àtẹ̀yìn àtàwọn náà díẹ̀ nínú ti ń bẹ fáwa bàbá lérí ìyàwó àtàwọn ọmọ nínú oṣù àlùbáríkà yìí kájé wọn dọ́lọ̀ mọ̀ kágbà wọ́n yànjú ní gbogbo àwọn ṣé olóore àtẹ̀yìn àtàwọn náà wọn bá ń dábàá ṣe ọlọ́run jí ó yìn bàbá mi gbìyànjú àmọ́ mo fi ọkọ mi gbìyànjú ṣùgbọ́n ìyàwó ò fi sẹ́yìn ó sì dúró o pé ntọ́kọ wọn bá ṣe náà ni ó ṣe kàkà tí bẹ́ẹ̀ ibi wọn ibi tí àìwá bínú àìsépè ọ̀nà wo ni sẹ̀rí àsìlámù kọ́ wa ó ní àsọ̀bùrú wà tàhámùlùmá àhùn ọ̀ wà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú bẹ́lọ́n pẹ̀lú ìgbìyànjú àti àwọn ọ̀nà rọrùn ọ̀ wà fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tí ó yé ọlọ́run ní àìní yé mọ́ ọlọ́run fi sàdéwò fún wọn ẹni tí ò yé ọlọ́run yóò yé àwọn náà o subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhanaka allahumma bihamdik نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله